عزيز علي ما أمتم حريص عليكم بالمؤمنين الرؤوف رحيم اللهم يا معلم إبراهيم علمنا ويا مطيم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم انك على ذلك قدير سورة كافر مبو بسم الله أعوذ بالله من الشيطان الرجيم nga subhanahu wa ta'ala ya ga mu kuma yayin nan nan addu'a nga yene lala wanji timbe to e chiwi no e wa te addu'a nga yi tite ara wanji be suna juna yo kamina we wae be ezena e ku ba te o kanga wo te ga na we wae be ina na dabo

náà jìn iná tó ẹ̀bà tó a iye yìí ìmọ̀ na wíyàn tó àyè àgbẹ̀fì wàhálà náà ìgbẹ̀fì yìí nàdà ànábọ̀ ẹ̀dùgbà ni wọ́n gàmọ́ sọ́kó àmọ́ ìyá yà dé gbẹ̀mí má jìn ẹ̀yìn ẹ̀yẹ wọn ẹ̀yìn kábọ́ ẹ̀yìn yẹn nàdàgbà ìbọn náà yẹn dẹ́ndẹ̀ ní ìgáyẹ̀ ẹ̀kú na àjínà sáyẹ̀ gáwùjì. kaka gbóji wọn eye wọn gbẹwuji káàbọ eye wọn ji wọn wàtò ee eh, eyi mi wọn gbẹwuji sọkọ bẹ àhà eyi mi bimuliki yẹn ti gẹ láàjì ìjẹ kan yẹ ẹwà e òun bọ mu dán olódàrán. yi ga ƙura'ani suratu gafir su kuma wani aya gwajini rabukun sai ciye ọkana ga odu'uni ẹba e ni yanayi wana a'a gaga hati ma odu'uni eyi ni kada o ce garin ẹyi zagaba wa gaga wa yiwu sọ̀kọ́ gawa yi ni ma yẹ da yìí na mi ní yẹ yìí lákùn ní ayé yẹ ṣẹlẹ̀ sí dáa mọ́ká ṣú ṣẹlẹ̀ sí na dẹ́mọ́ bá ní lànà àyẹ̀wò náà fún jí kí bẹ́ẹ̀dọ̀ wọ́n mú ìbẹ́ẹ̀dọ̀ lànà àyàwó dé náà. wọn ya wọn náà wọn di sọ àná wọn bá bàbá èlò káṣí wọn bàbá èlò tó ṣẹlẹ̀ sí kú bàbá náà yìí wọn bàbá zùmọ wọn lè gan bá òjò ní ni ṣẹlẹ̀ sí lè mi sókú ní ayé yẹ yẹn náà wọn yẹn yẹn náà wọn yẹ wọn náà nga ìnà kò ní mi so koye gangale gaunga biaya wado gawaji ugawaji biaya to dena unga gawaji biaya da gawa biaya yawai na idan so kodo inna lazina amma wale da naji ya takdiruna an ibadati an wace fitita ta yayi na yi wuna àwọn títí títà ṣá yẹ́yìn náà yìí náà àbẹ̀yẹ́nẹ́dẹ́dẹ́ ayé náà ọkọ̀ àti àní abẹ́ ìparinwe wáti gbẹ́ndò bí bá ń sọ̀kó àti àyíwé wùtí wúyá etí ẹ̀wá àbọ̀ sọ̀kó gan-an ìlà àlùwà tó ẹ̀ náà ya ayé kọ́ ayé náà ìyá àgbọ̀ wọn àmọ́ àlìkí ẹ̀mí aga gada na kwanna da kirina amma gaga dabo aga gba aga su zuye bezo a cike ga fibo a gaga nan na da ciwon aga zari ji lafiya gwa a lafiya da ciwo a ci afa sun bai goyi goke ba a ci ga yi da fiti da da fiti e ciwo da zo ẹ̀gbà democracy ń dẹ̀bọ̀ ń dẹ̀bọ̀ yàjí kára yìí nàkọ́sí yìí nana àìsà arábìyànláwò ánì arábìyànláwò ánà kálà kálàtì nana àìsà gan su'ila rasulullahi sallallahu alaihi wasallam ajá nẹ́bì gan an afdalil ibadati bauta bauta yi addu'a addu'a yi kici ba soko ga kici ba soko yawa ga kala na Aisha ga annabi ga du'a wal mar'i li nafsi Enye na zawangi wa bẹ soko ya kita tun na ń ba soko ga yẹn dandanna na wọn yẹ soko na. ebe na wa aya guba furu wata gbe soko damu gana wuce bawo waman keke ga wude umaru ya wee a cikin dawa mai wahani wasan damu ọgan ala idansa na ebe musulun ya wụ ya na wai ba soko ya na wazu ni mini gutabo ma an yi wuciya mas'alatahu eh yana wai bana waye dina ga yanu batin sana layu na wa imma an yi wuciya mitila min alkhairi ko mana wai bana guya kaga na na na na ìdẹ́kùtì ẹ́ gúbà wà ìmá àyẹ̀sọ̀rífà ánú mìtìlá ko kuma musibar da ke ụmakawa makawa au lafiya kwada ya musibar nan yana zuwa eji a musulmi na dauna malam yadda ko kuma lamun kaga shakwai bitimin da laifiya aukaci eyi ba kwaci a turahi auye tajin ko a jawo ta bai ce daga ya wata jejoji idan na su kuma ya ce yi ma dokun bai na annabi sallallahu alaihi wasallam ga Allahu aksaru yana jin kwaso kona ba ne ga doku bebe kana hudo ku ga ne ba ne ne ba fada ba ka shi da ba muda Isa mu wura Arabi Allahu anhu kala kala Rasulullahi sallallahu alaihi wasallam inna abu khala an-nas man bakhila bisalam zane ta yi boga na hanji ji ba ta yi cikin bonan kunga yi zanen guna wujen sallama nan ko kuma zana bi sallama umarji kiya nan umarji ya nan ade zana ga amma fabe zane ne e bayan yabo tauna wa ina a ajiyar na zane magbagwa gazawa hanji ji nan zane ji kumara gazawa hanji ji nan mọ̀nà àdèzà fi dùn ha yìí. Lànà àgbà kan kéè náà wà bàbè sòkò ẹ̀yà títà àtúnwó náà làwọn ti dájú kó máa rà gẹ́gẹ́ àwọn yìí. Àti lára nàdí Màhálù Ṣáì. Káàlà Azza odò àwọn ní àtàdébìlà. Wọ́n á yóò. Ale, alagẹ́yìn sáré na masubhanahu wa ta'ala kawai wato bauji ga daliliyar alkhairi na tiye ba wani amma wayo bayan da sokwai cin sa tauhidiya da wani wayo yi soko a toye ke soko ya mi guci na da wani wajen yi za su yi wata guda boko wa ma bayan da za su yi wata gan ude kan umaga da umarke na wayawa bau zana ma waya yi na kawo ce na waga yi waye waya wayi tawidi ya gumi ba ga gamala annabi ga so kwaji wa shehu sallallahu alaihi wa sallam bai da na mi sun ke bumbunukun gawa yi so kwa kuma ba ya bi waya na'am Allahumma waye wani esi na gawo ba waya wani ga ka gawo te wuya ni wa wula mini wuni ji yi ya we alawu lazi nga yi na jala laila wa ye ci ji lakun yaye na ebe ki e ba wun ji shi yaye yo ma na halaka lakun laila wa ye ci ji yaye ma na jala abon na halaka wa yo litaskunu fihi ebe gada sakin sunwuza igidi ya jabo ele ise ji ede ele keba kannan nuga lere ga wajen ala laila libasa wajen alina nahara ma'asha ma yi shi lugwaye ne ga je ede bakina ne ma yi gidi lugwaye eke lo mana je wani akina kuma wannan hara mabasira ita bayatin lugwaye ebe ile baye yandan da na za ga wacin le na wakaci ole suku wani uye da ya ina da e soko na jihani gada ya na na zu fabili esu ne ratu dokunan ro allah nasu bai za wangiji walakin aksara nasu amma gwakwada wangiji la ya shukuru na

Allahu rabbukum zanen je na je ga yayin da fata da na yayin na wugaye Allahu na wuye na khaliqu kulli shay unga majiyan dando to daga nan unga jiyan dando na wa ya ja na ya layin bacin ujina ga ya huna lugwaye wo la ilaha awuyan dando na agwa wunyi na ila huwa sai ya ci na jiyan dando agana yin don domin ne lu jina ga huma to fa na tu fa kuna ki na ye ta wu mu so ti la ta ti dan do ci yo ye ce mwa ke so ko go so ko ga kazalika kan da ika danna bela da ya ci gaga allazina zanaji kanu afe yajaduna egbomi bi ayati lahi bi ayati yayina yi ufaku sidika abi agaskiya lati abo agama na tachi bado eto aga da na'am الله الذي جعل لكم الأرض قرارا والسماء dáadáa sọ̀kó na gangan wáyàyé dáadáa alẹ́rin gáyì sọ̀kó na jẹ́ alàlẹ́ arọ́dọ̀ lẹ́kùn oúnjẹ kí n yàyé náà àgáyé bọ́ màá ní jẹ́ alàlẹ́ kúránù bẹ fásitì ayé kọ̀lẹ́kẹ̀ kàràrà òtítì tí wọ́n ju àwọn ẹ̀sẹ̀sà kàràrà bá lọ́jọ́ nǹkan lè sáà tọ́ bá lọ́jọ́ nǹkan fi ṣáà báńdọ̀ tó ń mi ha dá bàtà mà náà kí o rárá wọ́tàmá á bìnà á sọ̀bánà owó tààlà wọ́n á sọ màmá jí ń tẹ́ tutù jì wọ́sọ̀ wọ́lọ̀kù ń táyé jí bá àhásánà sùwàràkù wọ́n á yẹ jíjẹ gáyẹn dọ́ndọ̀ ní jíjí ágá tún lé àjúwèé wọ́n náà mala tere be ni kele ni kele ya ni kele ni kila ma o da ni kibo be da ko ji ba ni ya ni kele ni mai ni be ni ci pa da na ja da ni ka ko a ko ya ko me me o ke tawali wa tsaki o zidu ya ni kele ni kila kuma ya ki ga ya kun kuma soko ka da ci na yo ki ku yi ka soko da yo ga wa na na yeki sama banu lẹ́nu rọ́bà ọgbà wà jùlẹ̀ bá ní wà jùlọ sáàmà máa jẹ́ ìlẹ́ kẹ́kọ̀ọ́ wà jùlẹ̀ wà jùlẹ̀ wà jùlẹ̀ ayọ́ ọlọ́ ayọ́ gáwọn gbọ́nà tẹ̀rẹ̀ náà padà nígbà ẹni mọ́nà yìí amma ba ni da na ci ciyo ma'aikon ibi tsoye ni da margar ni da ike ni wuce allahu nabi ẹgbẹ́ bẹ́ẹ̀ ni fún ìdáhú ọ̀gá ìfẹ́ ìfí èlú ọ̀rọ̀ àpapọ̀ na wọ́n èèyàn máa ní kọ̀kọ̀ jẹ́

ana ga fa'idatu ziyadatu ana ga alkhairu ziyadatu da gutu akin khairu fakin ba ta fasiru ikiyo ziyada bibe amma ga ne jan fani da alkhairu kamin dondo alkur'ano kamina bolobolo soko derata bolo soko wuye barani swana kami wuce ya ji amfani da kiyan alkhairu yabe fani na kenan yawa yana yi soko gada awa ama bewuna ya bari adama ji umarci egbomi ga wunji wunji yaya egbon da ciwo gayan ji wasu egbomi ga wunji wunji yana sai ga balanin da ci yiwu ga ege yana lawo a ji ga lawo ji wuna da an shiga gangan yi rabu da halin ta'ala sai ta latu elatuna ẹwà tuntun sọ̀kọ́tẹ̀ ìjìní ìwé yẹ́rọ pẹ̀lú ààrẹ ní ilẹ̀ lóòrì náà gáà náà wọ́n hàríyù láàrínà ìlà wọ́n pẹ̀lú àwọn mẹ́sìlẹ̀ láwọ́ tí alhamdulillahi rabbil alamin wannan dajin ya mini ga tabarakan lahu a rabu da alami na na gawa ma da tsoyaci na nwunye bata na na wace ya bane dauna wuce wuye wanda fayi zan ga nwunye na ma su ya alifila ya mutu na cimbwana to daga nan nga yi tubo da cho nga mai su dambo da dauna nga ma cimbwana la ilaha wiwu ungoyen dondo za dondo ya illa huwa sokon na ungoyen to da ke haji ne fadu'u ewu mukhlisina zina lahu ya gaji wiwu yi ya wọ́n wọ́n na lásàwọ̀ bauti edani shirka Oke ya ji daya mini ba abu ne alhamdulillah ya ji ya soki so kwanci ce so rabbi da alamina ya tuna wuya fata so ko bauti da daji ne ya mini ngo ba mun nan ga da alamina ba mun alhamdulillah rabbi da alamina na'am قل إني

nga dabo ebeo nga mate dabo selo umaidira nga dabo ina esusuku wa dabo da anali ando pata daga wee sai maji ega na bello to ade zango kacha mu adị. nika shadia toron jiwa mai dogon zamani daga kai sai maji samanan

قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لكم دينكم واليدين ناكي kila ile magabano enenu istu akani ane aka tadawu na ewu min duni lahi ban da soko na mu ya mu ya mu wani ngai ga letuo wame wa be soko ya titi wame wa be bochi wochi daze zi wo sa ya te ga ya weyo gamana gamana zi wa ya te ga ya weyo ebele nga wele nga mawu nga nga weje o nga mawu nga yawo na ogbo to kawai sọkọ yawo yo wẹ́yà ṣe gan-an ya pàrọ̀ wa wa yà sọkọ ka ṣe owó yà wọn sọkọ ìyá mẹ́lá mẹ́sùkú wọ́n yà kọ́ mẹ́yà yà wọn lówó mẹ́yà náà bẹ́ẹ̀ ina na mi dai laya na wasu nan to na sama shi na ba amma kamina wa kuke ba ya kashi da wuce ọmọ wa mi ṣe ọmọ wa na yi wata ni muhallimu ba oke ba àfẹ́wé ládàáwí ọ̀gá wọn ṣe bá mẹ́rin ẹ̀ẹ́dẹ́kọ́ta mi sọ ẹ̀mí wọn àfọ́bàtẹ́ gan. Eke mmadụ ayọla. Ega sambama. Wọ́n ló gba ìdí àǹfààní ìbára ẹnẹ́jà. Ẹgbà sanná aláì ló bá ń dọ̀. Sálà gá gbìyà. Azùn ya, gbìyà. Nga kúgbà náà sọ̀bà ìgbẹ́ ní gádà ọ̀nà. Dàkú kí de wéwà nà kàw. Dàkú kí de wéwà mí nà anana lo to aji lo ya to mo aji ma aji na na wa gaga la da aji be da ne o da do ti le be do ke ji mi le da bu jo na ngo ga ga ba kai wo ya na e bi da gaba gaba ngama wa mi lo gaba ngba e le o ti o ti le le je no ga yi na ah bana ẹ̀kẹ́ alùkùránù náà gọ́wọ́ bẹ́ olóorí tààtà kí ìyà gọ́wọ́ bẹ́ olóorí bana ọ̀gá sí salla sálà raka salla salla nye lókaci gutu zuru na asar magrib isha asubawa wọn soko. kata sọ̀kọ́ òun tiẹ̀ wọn náà. sálà òun tí a zùn mẹ̀jẹ̀ tá sálà ẹ̀ yà ṣe sún ni ẹ̀ mútu ọmọ àdé yà ṣe sún dídá yìí o. bàbá àlóòmó lónìí azùn yẹn pọ̀ gan azùn yàrá àtàlà òfin azùn náà òfin kàwọn. ji lissafin dubu dari bukkan da shi su baba ta yanzu ni maka a yau da da zafi ta yanzu kutu da shi su da wun ganyayen harata wikinan gari nan yau yana yanzu wani gaga noyetu akami ana abuda meme anwu na tadawuna yana je ndu pambe sokwena kame kamina yana yega leye miso akodi wana jaa ani umbe ani mini rabbi daga yi mace cin agbẹ́gbẹ̀dẹ̀ yìí a ní mùsùlùmí gan mi lápasùn tá mi mangalugbaga dọ́gbẹ̀ láì gbẹ́dẹ́wọ́ mọ́ yàtọ̀wé ọ yọrọ bìnrin lana gami ti jina wuyi alahu lana gami ti lugwana wuyi alahu apatita mi n tẹ wọn bẹ bẹ yà ọ alahu zai gawa wa nadawa da guna kawayo bayo ta wallazi khalaqakum min turabin thumma min nutfatin thumma min 'alaqah ولتكون jin da koyi na a gawun ga ajin wayo sun ma na jin da koyi zo da jikane na a tibe ji daga iban da koyi bo min nutufati zai yi wayo amani malaje kiyo sun ma alakwati mani aje ya sun ma yi kuri jikun kifula tọba jíhe etiti ya bọ̀bọ̀ yìí tọ́yìnlá jíhe etiti ya bọ̀bọ̀ yìí láti lọ. ètò àbẹ́bẹ́ bẹ bọ̀bọ̀ yìí bọ́ ní súnmọ̀lì tábùlùkù aṣùtọ́kù. àríwá ndóńdó da bàná láti tí òun mọ́lódé òun láwọ́ bẹ̀ wú yìí náà wọ́n á lọ́wọ́ bẹ̀ wú wọ́n máa jí wọ́n bẹ̀ náà. sokoga mi ga ya ke tumi ade le samana ja nga o ajuwa ngala manye kai dali aga abafu be summa abafu be summa yujibu tartiba ana ga muhammadu be summa yara ثم معلم ثم شعبة ثم مجاهد ثم محمد توكين لو أدت دوجنا أتقال دون أموغا محمد بي تو تو تو واو دون أغلا يجب kendo ajo jami tuno jina nga ganana anda ko je be jikane àti jí mi àgbàkọ̀wé bàkẹ́ ìgbàkọ̀wé lẹ́kọ̀wé kò tí yẹ̀wé nga ìmọ̀ ní ìnákọ̀ bẹ́ẹ̀ ìgbàkọ̀yọ̀ nga daga bárùkù mọ́rẹ́ntì lítàkùnú ẹgbẹ́ ẹlẹ́fẹ́ sì

bóga kọ ẹ̀ ara jẹ́ ará ìgbò agájì máa ebe ọ̀gá dẹ́gidé epo na wẹ̀yà kàmbé lò ego wụcha tún náà mọ́ ewu ewu nusa ewu kùkù jì á ti lọ náà. Wọ́n songa ito ejina yohuyi welena welena eno ebotachi ungakpa bodamu wei umintu ene chimbo weleedana ungakpa chimbo uchi chimbo eiza kaza kenda mawenji ungidedana ungakpa amuran etuga walo wayinnama ee yekulu waji uga laumenu pajine afe na wuce a jeso ko na kwaye kuru nuka afe nuka afe muke yawon da jijina nuka afe na ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يخرجون الله سبحانه وتعالى ألم ترى وليه وليه nijin wale yaro shi lelo ilẹ̀ lẹ́bínà zane yi yóò jáde lúnà ẹ gbọ́mi tí ara ti láyé ẹ ti jì ẹ sọ̀kọ́ náà wọn èlò náà sọ̀kọ́ náà wọn èlò àgá àtọ́ àrẹ èlò mọ́ sọ̀kọ́ náà wọn èjì àgá àtọ́ àrẹ èjì mọ́ sọ̀kọ́ mẹ́tọ̀ èjì ẹ̀dá láti jẹ́ èèmọ̀ pàdé yán yẹ èlò ká ẹ̀dá lámi mọ́ lulẹ̀ èèmọ̀ pàdé yán. n'ala nsọ n'ala nsọ kemgbe ga eje gbanwe ga je ladidie tajididi je sokobo soko ga aga ala ji ya zia n'aji ga aga ala ji ya ji soko ga aga ala luwa ya luwa n'aji ga aga ala luwa ga ya luwa na. sun ba da shi babu wago waye wawa wa malama ta kuma a gayi zanen shi zai ji mai ji fassara ya rubanin allazi da yauja ji nuna fi ayati a ga mai ji fassara ya rubanin tafsirul qur'ani bil bil kitabi a gayi zanen shi ga alqur'anu kamar yau ni da ɗaya kuta yi gama na wani ma arsar na biyi yana ji mai lagbatu ci ji kana muje da ji zauna a gaggaba nuru a ji don wani ma arsar na biyi rusula a da littafi gama yana yawa alaye wuciye da su ci ji a gaggaba nuru ya nan a gaggaba ya wuce wasu annaba da jike ba gana alamun jela ya amma wata yana jiya annabinin ẹ̀láwọn ìdílé rẹ̀ lè àkúrò ṣìtánà lálẹ́ yìí máa àkúrò ṣìtánà àwọn náà sọ̀kọ́ gẹ́gẹ́ àbàdè ní ìmọ̀ ní jíjí yàn án. yẹ́nà máa bàdá náà gbẹ̀gá sí sọ̀kọ́ máa yìí. àná ti fẹ́ ẹ̀yìn má kàtí yìí. شكرا وأمر عشيرتك الأقربين كم nana ja make ba be woyina be nana ja make ba be baba woyina ya oda wa wa dunu ja de de bibo da de mbo annabi ji be ja wa annabi ji be ja wa utai be ji sakari ko ba da be ti so pa wọn àtàkìtà àyẹ̀kùdó ẹ̀dẹ́gbẹ́dọ́ àjì náà lèékèdè bá ní apákí wọn ti jìdá ẹ̀kẹ́ sẹ́lẹ̀ wọ́dẹ́ àlẹ́ àdámọ́ yẹ bá ní kí n ké tó ní àmọ́jẹ́ yóò dán kíláàsì bá nílé ẹgbọ́dà nílé sátàpù wọn ti yí ìlé kún náà takóso padà ìlú gàdẹ́ ní wọn bá bọ́kúta wọn gbé wọn fún àgbẹ̀lẹ́ yẹ bá sọ̀bà wọn yá lẹ́yìn náà wọ́n yá ni wọ́n gbẹ̀ ẹgbẹ̀ wáyé náà wọ́n bá yẹ sáké àti kádàrà dáàbù náà bá ìdájí ta ẹgbẹ́ yóò kẹṣó àbá àìlẹ́dì yẹ wáyé kúta bẹ̀rù gàgà ètò tí ó yí àyàlẹ́ kábínẹ̀wẹ̀ yìí náà àbálẹ́ kábínẹ̀wẹ̀ yóò náà ètò ọmọ àti yìí àmẹ́niwé kámínà wẹ̀ yìí náà àjùlọ ètò ọmọ kéèdè àbànú kéèdè náà àmẹ́niwé kámínà wẹ̀ lónà àgbẹ̀yẹ mẹ́rin tààgérò ẹ̀mẹ́ àrẹ́sọ̀ ìwọ pàtí náà yìí wà bẹ́ẹ̀ tú sọ̀kọ́ àmẹ́ni tàbátàbá tí náà yìí lára gàgà pàtí là dáa lọ́wọ́ ìdè wọ́n ìmẹ́jẹ́ láti ya àmì ya túbà àmì ìkàtà ìkéré lẹ́tà àti ìdá òkú bí ara pàtíkàjù pàtíkà máa ní òun là kọ́ àìlù jù tó tẹ́kù máa lè yàrá lóò lè kàtà tó ti lè yẹ kú báàbù páàdì yàgbọ́ ló kàtà tá báàbù nìsáàlì pé èyí ò gbọ́ kúdù pàtí ló ṣe ìgbà fún kùbẹ́sì kó lẹ́yìn oṣù bọ́ àdígbà.

mba kpati utulu ade na tula talwa sokwanti ene ona ga awona sokuma ga wanje awe e ka wuti mana kwa ye je ode bi ba e wuti na we ba one be bi ba na we ba one wona ube wa se e ka ne sokwa na we na ga ji kire Tọ̀kọ́ mẹ́rin الذين كذبوا بالكتاب فانا الذين كذبوا الكتاب تعالى قال القرآن كما نويا وبما أرسلنا به ينما يكي لغا تشين نجي أقالي ويبعي أتغا يكواتون كوما يلويا أتولو بوا أجا غغزان دوشان أغغمان

káṣe ké ọ̀rọ̀ àmìkà mọ̀gá wà bẹ́ tùtù bá èyí dẹ́gbọ́ àmá ẹgbọ́ yẹn ń lọ́tí jọ wọ́n àtàn ojú kí ni wá ní ìgán ẹ̀dà ńgbálára yìí jíjí ẹnu wọn èyí kẹ́nu àgàn àmúdára lánàá yàgbé jíjí anama ẹ̀mẹ́jà na nuwa nínú wọn ní wọ́n yìṣàbúná ayé tẹ̀sàbá àhúnmùlìmọ̀lá àyíkẹ́tù aláàkùjù èyí yá aláwò wọ́n yẹ wọ́nà wọ́nà na kíá súnmọ̀ fìnnárì kángánà nẹ́yí fínà yí ajé mẹ́jẹ̀ annama yí yúz jẹ̀rú na kó ẹ̀pọ̀ àná matukana po ẹ̀jẹ̀ àná mafi kabinci ba bene na jane emuwa a mace layan mace na jeliya da nan efe efe ke wani ke kinkiri nan ke garanta nan wọ́n sọ̀kọ́gbọ́n ثم قيل لهم عين ما كنتم تشركون أشاء babu na je ga soko dabo ya wuce jimar dabo na bai down abu yana je soko ji a sama ji na babu adam a sai da ga yadda wuce min duni layi soko mata kina don wai don gama dabo fiye lona na دعوا من قبل شيئا كذلك يذل الله الكافرين أعزائي أينما كنتم تعبدون من دون الله سورة الشعراء aya shi ni mewu etu kuba lo shi ni mewu etu wuta aina ma alẹ́ sọ̀rọ̀ na kó awuyẹ ntẹ́sí rúnà abòye kàṣẹ abòye ha ngadabọ̀ àdáàdọ̀ àmàdàbọ̀ àdáàdọ̀ fínà àtẹ̀sínàmọ̀ kálù àti àfẹ́yàṣe náà jẹ́ gẹ̀gẹ́ zananayi bá dáwọn àgbẹ̀dọ̀lú àná ilé ayá. nane ihe di gaa gbaa anyi daa na yi leee ya ka chaŋ hazie eyo nje ekwi a chaŋ ga eke da nje chakichu a dọluwula ana yi leee ya gbalawuna kuna gaa uwu min kpọmuru sie an babu na agam enem yana abụọle ụwa masooso. káàmì náà bẹ́ ìjọ náà bá ń bẹ̀ wọ́n sọ̀kọ́ ẹ̀ àwọn èèyàn kí kò èlé ti àbọ̀ ilé ìdàbẹ̀ yìí wọ́n èèyàn dọ́gba náà àti a ọgbọ́ bẹ̀rẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ lẹ́nà fún ya shigaga yuzillin lawo alkafirina yana kafiri gajin gamina mana wasu gajin gamina su kubula ji wego na ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون zalikum azaban na ne je da hana ake bi na kuja ku yi baki bo bi ma kuntum tafrahuna fil arabi unayen da ne bi fa e dikin mo diga da akki yana mai na fa da dana uji ga yin ba fa to yana la fa da dana e ga yin ba fa eh ẹgbẹ́ ẹgbẹ́ báyìí kọ́ ìlàjí wọ́n dẹ̀ jí náà gùngùn wọn wọ́n ìdẹ̀ tí ó àlọ́ọ̀tíà wọ́n ní rọ́bà yóò àlọ́ọ̀tíà wọ́n ǹgá àbẹ̀ inú sàbọ̀kọ̀ ara àmùjọ wọ́n dẹ̀ wọ́n ìlú fúlàjẹ́ ní mọ́ wọ́n á dùn mọ́ wọ́n àwọ̀ gan zùmọ́nà ọmọ ebe wọ́n jà ẹgbẹ́ náà ń kí náà wọ́n wọ́n ẹ̀wọ̀ gan wọ́n wọ́n ẹ̀wọ̀ gan wọ́n jà wọ́n kí náà ní wọ́n lélẹ̀ ẹ̀wọ̀ ìdíje ní tó yẹ ìdíje yana ya ji haƙƙin mimma ɗakin wani ta son na yi nan don da zai to edo edo a dan yagwa ba wai yagwa lo alibin na yawa ya amma na ji hannun makawa ya to ba wace yagwa lo ma ya wace yago kima wajeje wace matsan ne na wajeji nan wọn bá ojú gan yẹn náà wọ́n dẹ̀dẹ̀ wọ́n ṣe mọ́tà dáná ẹgbẹ́ náà dẹ̀dẹ̀ gan wáyé káṣí wúgà. sọ̀fọ́gà ẹgbẹ́ náà ẹgbẹ́ mọ̀ ń pọ́ kí ibo bí máa kún tó máa kún girman kai. ya gbochika ya nwechikitita ce ike ya jimalin yaya bata ineji abubani na to wani dagba ko na to gina jiki ko na ye masu kwatuwa yi da alijan na bayanin iwa ne a ti gama da yaye ga sandun do e ti gucin ya sanin ya bu. Oga ya ga ya gawo, zandon dota mini ne babon na ba ni na unga ba so ko ma do ba ta wani ga da wani e ba na shi ga bi ne da lafiya na do ali imamu buhari da imamu muslim uga inna ma mu mele ga adatu ya kaso ado like to yani yana yin wuce na ga da wani ba da da mai je ki ba ja wa amma kasa mai da januwa da ake ba shi za a shiga inna ma annabi ga inna ma ya dukulu lijannata man yarjuha sai ga malam ya ya saka shi wuta wa inna ma yujannibu nawa man ya khafa wa ma lona ada kyoge sun gana kuji da sai na jahannama ga ku idan ya bu bana

mana ata kayi na lugbo alaji ahụ atụbaji ekwa na atọ na jide ịbịa ekwa uche mana otu anyị nwa ụtụtụ dauna nwa dị zuma ụgbọ bịa kacha ụdị ma wa tụọ atigo mana ata kayi na zandon dola go babochi fasadaka uji boye na boci gayu na a shiga yanko fakadi kafara bima unzila ala muhammadin sallallahu alaihi ẹgbẹ́ àwọn ọ̀dọ́dọ̀ kùránì náà

sallah na wanda ya tsaji da ko kuwe na a ga wajen ba wa ma ka fo shiba cielo eh aja a ka fo shiba cielo e ga na mala e ga kan don da ba sojo na e ga wuci koyo a dinki mayo wa insha Allah zan don da na jabo bai yi ba ina azaanike ajaanga maa ndabibu innama yadukulu lijannata man yarju'a wa innama yujannibu nnaara man yakhaafuha ọ̀gá tó ń sálà á dẹ̀dẹ̀ dà ẹ́ nídìí wọ́n sún dáná wọ́n bá bá àdìgbẹ́ náà dáná á ti lọ́ kọ́ ọ̀gá tó ń sọ àdùn yẹn á tẹ́ ẹ̀dàkẹ́ àdùn tẹ́ wọ́n bá bá àdìgbẹ́ náà dáná wọ́n sún lẹ́kì ọ́. bẹ́ẹ̀ náà lè wòye lọ obìnrin méjì àgbẹ̀mọ̀ àwọn sẹ́nu ya àmọ́ àbẹ̀kẹ́rẹ̀ tí gàtàmbà mọ̀ ọmọ ayé adó ya tó yìí mọ̀ ọmọ àmọ́ àwọn ògbàgbà ẹ̀bọ̀ sí mọ̀ kájà tó ní kébè tó fọ́ ọmọ nínú àjọ wọlé náà kò fi máa tó píkọ̀pù bókí mẹ́fẹ́ kàrà ẹ̀hó o bókí mẹ́kẹ́ tẹ gbogbo àná wọ́n yìí láwọn yìí lá píkọ̀pù bókí mẹ́fẹ́

àjáde kápá bá nínú fún àwọn ẹni títí ìjíríà wọ́n kọ́ra. Àwọn ẹ̀rà, ó bẹ̀rẹ̀ nìkan, àwọn ẹ̀rà, náà ẹ̀wọ̀, tọ̀kọ́ rẹ̀ العدسي ترى الجماعة وجماعة قلتم لفرسوا إيه لفرسوا الدنيا وجد اجتدادهم فقل أقولون حتى أنا كيف أدرى أجل أبواب جهنم يكون جاهلين جهنم وكنا كفارا بعد ذلك فبدأت بذلك لا تخرجون إلى أبدا kama duwara bari wani kamatu a rubuta kafiri wani da ya tamura wa kenan wabi na bana kila na ganyen wuyo na auki da na bana zanen ba gaza wake ina ba gawa ciwo na وَإِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ francés bien, acá se el todo es como que un conjunto y todo el es como que que el es el Se ahí, el y sòkúnà you. àtẹ́bí ti wú yẹn sòkúnà kan àtẹ́bí ti wú yẹn sòkúnà kan àmọ́ gbẹ̀gẹ́ àtẹ́bí kan ọmọ gbẹ̀gẹ́ sòkún kan ọmọ gbẹ̀gẹ́ sàbẹ̀ ní jẹ́ tó ti kára yìí. Wọ́n yóò fọ́sùn. Ààrẹ ìgbà wọ́n máa ń ní ìnáwó àbẹ̀lẹ́ àti wọlé ní kẹsùn fọ́tò kẹsẹ̀ yìí lé àpò nínú sọ́wọ́ àyà yìí náà mo gà yà yìí sọ́mọ́ mo gà kẹ́ yìí náà mo gà kẹ́ níyàwó ọ̀bẹ́ lè ní ọ̀bẹ́ nínú ó lé alẹ́dẹ̀bọ̀ a máa dẹ́dẹ̀ àrìnà wáyé máa ń rí yéèrè nẹ́ka bá bàtà sí ilẹ̀ ìgbóhùn yẹ́nà nìkan ọgọ́ ọgá káàkiri ma na wọn àtẹ́jẹ́ náà wọ́n á iná wọ́n yí tẹ̀tẹ̀ àṣàbò ìyá alájà òtẹ́lẹ̀ àtọ́tẹ̀lẹ̀ wọ́n máa yẹn jẹ́ wọn àgbọ̀gán mẹ́tò ẹ̀gbọ̀sílẹ̀ lọ́à àwọn ẹ̀dọ̀wọ́ pé kó ẹ̀dọ̀wọ́ pẹ̀lẹ́ nìkan fáyẹ̀ fún mi bá dáwọ̀ fún àṣekà fàyínà náà ìyọ́rọ̀ jẹ́ òwúrọ̀ bá tàbí tí wọ́n ẹgbẹ́gbẹ́ àdẹ́gbẹ́gbẹ́ ajú kí ó adáàtú ẹbá sí máa ṣe pọ̀lú àtọ́ àgbẹ̀gbẹ̀ mọ́rọ̀ kàtà àkọ́ ọkùnlú báàbò náà gbẹ̀ yíò jẹ̀wù náà adáyù kùtà adájú ẹgbẹ́ ìṣòkó ó ti sọ àgbẹ̀gbẹ̀ wù yìí ana san makabarta bangare ó tẹ́lẹ̀ fàkì ẹ̀mọ́ bá yára wù bá. náà ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليه وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك هنالك المؤمنون وقال ولقد أرسلنا رسلا èyí tó tó ti yìí tún ní kàbọ̀lẹ́kà kàbí tún ọtún náà minu mini tu shigana ji tu tu shiga wuna si na alaika yi ba zaa a yawo da alkur'anu wa minu mini abu ma man lamu na alaika yi ya mini la putu da shi tun ẹ̀dà buta ṣètò ẹ̀dà gbóòdè na tuti sọ̀kọ́ yìí na ń gbá pátá náà mú yakuta to efe alukuraanu bo lasebe wusu ko soko ma wama kaana ne rasuuli wana edi etuta anyi a edi ayi ti nko na wa bebe aya nye alukuraani wama eka wọ́n yẹ tún wọ́n yẹ ń gbèsè da ɗanka da wani yana illa da izinin sai so sai aka kuma so shi aka hunga da kan kan gawa ya gawo kan gawa hata ya azanan laulau na الله الذي جعل لكم الأنعام فإذا جاء أمر الله عذابا فيشيكا to ku biya bil haƙƙi kun bai da halin da wani ada yana dogon yawo bai nan ba zo ma kuna ne ka da wani alimun bukti luhuna ɗayan ciji gama nan sun ciji ya kwa wuce suku ko asira asu ya da الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون دعوة عمل السوقين الذي جعل معناه خلق لأنعام لكم لتركبوا منها نجي كنجي يا هنا بمنو بي أي نجي يا كنجي أي نجي أبو ندبه tabaji eh, nọje language numpe language numpe language ma bo nye funyi dabba zawanji dabboro nanji dabboro yanzu da je na esasa eh, ya dasa e move na yusamma maza dabba eh, aga yi zawanji zawanji

ìdí subhanahu wa ta'ala nǹkan mi ní kúnyìn mẹ́lẹ̀ iji ìdí ń na a lè tún bẹ́ sí yìí wọ́n na a táà kò lù nà ń bẹ́ sí yìí máa yẹ jẹ́ adé náà jẹ́ àmọ́ ẹ̀tún náà ya na náà tọ́ ẹ̀ jẹ́ àná na ẹjú àmà ẹjú màá gbọ́dọ̀ fọ́kù tẹ̀lẹ̀sì ní ẹbí dẹ́fẹ́mi gan-an èjì tó kwa èjì àmáàzù bàbá gan-an ọgá àlẹ́ èjì àtẹ́bí mọ́nà àjí wà tẹ̀mọ́nà lùkàjọ oṣù tẹ̀mọ́nà táàbù bọ̀ ìjà ọ̀gá èjì táàbù wá jẹ́ ọ̀gá èjì náà ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدورهم وعليها وعلى الفلك تحملون سقنا منافع بدل abogade abogade wa manjo ade faizatu ade nafu ade barakatu ade khairu baba ma ni ki o je wa yo e ba nu pe be ma e ji mi kuta e kalkal ma kuta da mo ko ga ga o kula larab ci ga wasa ko ga ga al'amuru ko da ga ga ga ko etu ko ga ga sha'anu ko da ga ga ga ko etu azaga amu ega ebe yi na ebe na ma ya ti ga bo wa ega ona aga ga aza shanu o ga etun na ko kuma ega na abo aga ga aza shanu shani na la rab ti ga wata ku ga ma wuce yeo aza al amru na de la rab ti ga wata ku ga ma wuce yeo kinyo to aga ji fassara al amrun da

sọ̀kọ́nà mọ̀nà fíìmù èyí àǹfààní yìí wọ́n lè wọ́n máa ìgbẹ̀dá wọn náà yẹn lè jẹ́ àwọn ọmọbìnrin náà ń dẹ́bẹ̀ yẹn fún yìí náà yìí bá dé máa ń wọ́n náà yìí ké bẹ́ẹ̀ni wọn náà náà nà dá wọn náà ké ẹni náà láti jẹ́ yìí sí náà wọ́n lè dábùlù fún. حاجة عليها ẹgbọ́mọ yẹ tún ẹwọ́n tí ẹ mẹ́tí yẹ tún wọ́n lẹ́yẹ sẹ́sàfí ẹgbẹ̀jì ní ẹ̀bọ́ káàdìrí ẹlẹ́jẹ̀ nínú dáná ẹ̀sọ́ àlọ́sípò kájá àràfún gámọ̀ òde lè kẹ́tẹ́ jẹ́ ọ́ wọ́n adé ya kótó kó lèmi kótó kó èmẹ́mi wọ́yẹ́ mọ́kwa wọ́yẹ́ kúbù ẹ̀fà làwọn yín dáná kámínà adé máa dòjà ní. Nama daga yana ale ibilu, wa yana ibilu a safaru, a tsadauna, na alaiha, ya dara bai kungin na je bai wai fana ji وعليها وعلى الفلك تؤملون معنى وتؤملون عليها وعلى الفلك كما يقول كراتين كنت عليها دونا ya daga ya kukara fito èèyàn jù wọ́n yóò ọ̀gálàwà òun náà wọ́n lábẹ́ wòtòlá alẹ̀ alẹ̀ ànàna olúkú ẹgbẹ́ wa wòye màsínú olóòjé àtẹ̀sí wò alẹ̀ lè fúlùkì tọkún fàbí wọ́n yìí rí kùn ayé àti tọkún bẹ́ẹ̀ náà. Tọkún bẹ́ẹ̀ yẹn yana je yana da ya saba ya baro mutum yawa yana soke to da wani dogo to ka ba an ku an fala su musiru an ji Allahu akbar Allahu akbar fa an me boni dane abela ta ayo mala ya ne ẹ̀dá lọ́sí ìgbé ní ọmọ ṣé má lẹ̀ hàn ní ké mọ́álìmù láti àsokòmù ló wà ń tún ké ẹ̀dá ṣe tún ẹ̀dá gúnni ṣe tún bàárà ta àdábí àgàfi àtìtò àdókùnkùn iná tí a bọ́dá àti ìrọ̀ àfimó àti ìrọ̀ àfimó làdọ́nà ìbẹ̀ sówí àdìdà náà tẹ́lù ṣètò mọ́ ẹ̀dá ṣe tún ẹ̀dá gúnni ṣe tún ara ta. sana na azagba zumana anasa ebe n'izono ega bende foga wa lwa yekwo daabo a daabo ai wannan kufa wace kyauya sama ngayeni ngana ye ja sole pome kila tela subele bitumana so da na

to ye nde bɛ tiɲɛ bɛ n jo na to ye na o tu tiɲɛ n'o de ma mɛnama wa tiɲɛ bɛ ka ba fɔ o t'a de bɛ ba pewu na n'o le ka ba kɔ na k'i wa yi wa o ba pe kɔ ba na mu mɛ bɛ n na k'i wa yi wa o ba ba ko kɔ ba ti n ka ba la ji bi o kɔ ala kisi mo mu bɛ ya bɛ na do ale wa fɛ fo bɔ si. síbẹ̀ jìbẹ̀ o ṣé ìlú o wọ́n fi àǹkúsí kó mọ́ pẹ̀lá tó mo ti rú o àti lọ káàmì ní ẹ̀ẹ́dá kìlẹ̀ ọ̀yà gbọ́mìà ẹ̀ẹ́dá ẹ̀dá jíjẹ ẹ̀ẹ́dá ìkínú jìnnà ní kí ná kíkì tó wà bẹ́ẹ̀ sádà wà gbà ẹ̀ àyẹ̀lú tó nwaanyị elu a mbetusu kọbọ sai dai ya addu'a amma me so kwa ga tuno wa ga elu anan ku da su so kọbọ kuma ga ina o elu anan wa ga o lo na o ga e ẹ̀ka nínú ọmọ òtí kángádà náà ládàwọ̀ na na àti olóòtú ẹgbẹ́nà òtí àmì tún ọmọ òní ọ̀rẹ́ bẹ́ẹ̀mẹ́tẹ́lẹ́ wà láti àkúnmẹ́kà gàtí àzùn mọ́ wòtí àzùn lúgbọ́ nígbà wọ́n láti yàn lúgbọ́ sọ̀kọ́ fún na yà ládà ala. Azụ bọ́ olúgbọ́ ọlọ́run kò yóò káyọ̀ fọ́nà òjì yẹn dán ẹ̀sán ọ̀nà. wáyà dáyé ń jí tìǹà òjì èso ọ̀sùn yìí dẹ́sán ẹ̀sùn nánà mọ́ òbí kẹta ọ̀nà jí kí ya, أفلم يسيروا في الأرض فينظروا كيف ne ga ya ci tira ya kai ga manyan ko ina ga wusa ya e ga ya zagba e ya ci ci wa na jikin bana sai ga wuce nan can kuda sai kona ni ga sai do dai sai e abun nan wuce da muwa wuce ni kunno tie wuda je yi mala wuda bele ne emi

àtẹ́lẹ̀ àti ìjọba náà ti kí o ẹ̀yà ti fẹ́ kí ní àná Ah, ẹ̀là ni máa gàwà rẹ̀ òun jẹ́ sọ̀kọ́ rẹ̀ yẹ́lẹ̀ tó yẹ kí náwó ya ku àkókò fíbọ́ rẹ̀ yẹ́lẹ̀ sẹ́ẹ̀dẹ̀ òun wuce ya máa lọ́dà náà ga damato alágíláàsì àjíwáni àti aláwọ̀ àyájí ìjírí máa sọ nga tu òtẹ́ni láì lọ́ba gánà wọ́n mọ́tẹ́wà ti sọ̀kọ́dà àwọn àmà ní ètè náà kíá wọ́n lónìí na ji wa amfani na ke e ga mo na fi gwaya wani ce lafiya na wata kwaji gawa ma mayo sokoga ya gazi bayan zuru ilele kai fakana kendo a ci basu lalina min kabuli da na ishi makaci ito na kendo yi jijin da yayi na kana a ci basu ebe kuma ya fi an da marar mawalai soja soja bayan so sokwa baruku yana ma jinci wucin baruku na yana ji sokwa ci na ko gafi gafi ne ya ji ne jidana so wala aje ina jine ji sai ke ba da ina jine ni ci anji na aje ne ba jine ji sai ke ba da ba ji ina masu ta kuma zaganin mai bar kudara suma sai sai ya rawa ilan nari daga rukun shi na ba na wuna yi ya ji ne da bai ya ce a da bai ki ba a da bai ki ke e ki na ke mai na mana na agu labu na wani na e na na mai ki e ga ji tun fere ji ya ci ba kullama nubjet juludu kullama nubjet juludu بدلناهم جنودا غيرها ليذوقوا العذاب kamin don da ne tane kenan ka wani un ga jini na ka fi wuzo na ai wuri ki so ko ga kila yi nuku tsoron ebu wota ne zu kula zaba ebu wota ebu wo ne so kuma ga jini na yi ebo ala da ta Eku, ku ala na la yamutu ha wala ya, yahya aswa ama wo maboda to ko de sai to ko de boni ala ko mo ni bo ide tuna boye wo da be me ja anda me na ni ma de tuna lai ga de alijanna na kala wo de boye to ji boye mai boyfriend mini kanu a kasar minu ta gane jibayin sonana ajiye su maka na wa a shadda kuwata kagba ajiye su kagba yana ji ma luwa jikin na ya galli wuye wace na maka a luwa jikin boga kike ayo so ko ga zalika mini an bayi kura labari yau

ma a gana anu ọka kwa ọka ọka kwa na فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاولوا كان رسلهم تشاج جاءتهم بها بالبينات دي ينه قال لي مشوا ذكيانو وانتم وبها فلو أفهمني أما وجد وجانا أفهمني يا ري بما إندم ينه أقوى كنا يكيو ينه ليلي يكي كنا tendo na sara gemani mbani dana kani ndondo na ege soko ga bena aga chi technology ka jike yo aga chule aga banne ji ma lo tumana aya ne ji boro be yi so sei ape bomi bege soko betu soko aga na ituo unje ina toto so umaranti kàṣìṣẹ́ ìrànà àrá ewu màrá rẹ̀ àgájẹ ìgbómi sọ̀kọ́mù náà má ìjẹ́ àtúndé ayé àjìnà tẹ́ ẹ̀nà náà wà lónà tẹ́ ọ̀lá ìdálúgbàgbà kó tẹ̀ ọ̀lá àgbẹ̀dẹ̀ ẹ̀nà ojú wọn ẹ̀nà méje wà ń ṣe lára ẹ̀nà ojú sígẹ́ lábìtí ìkùrọ̀ ánú adé lábìtí adájọ́ ìṣẹ̀ríà ń sọ̀kọ́ gbàkú mi sàn constitution naa nga di dee bee bee bote na wani yi yina a ti dɔ sɔkɔla waa kabi waa nze waa di bee na nani azaba na ja na nze waa di bee na ja na ebe ki bo ma kanu yɛ saa di una bi yi.

kwanye dọkịta enyi m jiji ọha dị chụgba kiri na ụga awe mema ji ụmụaka eji nwaanyị prọfesọ onye ụsọ dị dị nwaanyị eji sokoto ya amụnyi wee n'ime di ige di mara ya ige di mọ alịmụ ji ige mgbanwe anyị dị ekwupụta ya ike mmeri ẹ̀dà yìí mọ́ nínú àkẹ́ àkẹ́ alẹ́wẹ̀ ń lọ tọ́ ẹ̀dà àdàrú bá kúrò àrílẹ̀ síta fún mi máa nà ẹ̀sọ̀ fún gáàbẹ̀ àdàkà ìrì fún un fún àti àdàkà ń tẹ̀ mí ń mọ́ amálùgbò àmì ejú ejú da adàjú kùí ejú ti gé ẹjí mi kó má tò kó kó má kí ọ kò tètè á ọ̀sẹ̀ mẹ́rin tàbí ti káàbẹ̀kẹ́ náà mú ndọ́ mbàbọ́ náà ó ti sá tó wáyé ó tẹ̀ tó yà ọwọ́ àgbà ẹ̀nà tó tẹnu bẹ́ẹ̀ yìí yọ ó tẹ̀ ó tẹ̀. wata mutune daga na haihuwa ya wuki yau ɗaya berkete gidan babu wasu ɗaya da asibi beladi wasu ɗaya da alamin da jima abu mai kyau ɗaya je ma funfun ya ƙunji kuta da ɗaya yi yana ƙura mai

ẹgbọ́n mi wọ́n wọ́n yẹ dídí à. Dàní ilé ẹ̀dín wà ní tìbí dẹ́wọ́ pátá náà. Ó dé Dr. Abdulmalik ní wọ́n lé ẹ̀rọ kí n dàbá rẹ̀ mi dáná. Á dé dàní àgá fún gbàgbé wí náà. Ó dé èso, ó dé èso, ó dé èso máa ń dọ̀ndọ̀. Kí n jẹun, kúrò àmì kékeré wò. Kúrò àmì wọn ti dín bẹ́ẹ̀ zò tó láàlú dàbí dìkìrì yẹn. nwa digiri ji nwa masters ji nwa dọkịta ji arabik emete ga atọrọ na kwani na ebido eke eke eke okuni luwa eke dede wo tun e gba je o ga gun wa gangan ngwo mo soko na man na ga na ya ya ga ezọ ala onígbà ìmọ̀lẹ́ wọn mẹ́lẹ́ wọn mọ́ àmà ìkẹgbọ́n bá dáadáa tún bá káwọn sọ ìtẹ̀kẹ́ta méjì ẹ̀ lónìí hàn wọ́n tún ọbẹ̀ títà jọ yín wá ké láti lọ kí lẹ́wọ̀n ẹ̀ jẹun kí lẹ́wọ̀n àgọ́ àgọ́ kí lẹ́wọ̀n jẹ́ ẹ̀zọ́ ààrẹ ò kọ́ àgọ́ mi fi dé mọ́ ní jẹ́ àfọ̀mọ́ sọ wàtẹ́gẹ́ kura ní jíẹ́ tó a wọ́n máa tẹ́gẹ́ nàdá rẹ̀ tọ́rí rẹ̀ náà ara tọ́rí wọ́n máa tẹ́gẹ́ rẹ̀ tó tẹ́tí tẹ́tí rẹ̀ tó ń sọ bí a sáàmì yẹ jù wá lábẹ́ yìí náà ńgbà yìí ká bẹ́ẹ̀ jọ. yà sísọ ìwádìí mọ̀ ń kó dà mí dá dùn àbàyè lájà ní má lè yàn yà kí n dùn àgànà òfé gángan bàá mo kẹ́ wọn tìjì náà ba zai ji ke zara ta nan ake da ya ya ci a safiye shaunan yanki aga laya juna a ga da ba wangwa ci tafi ba da shehu wani ji daidai ne daga nan ji bai ji ma ku fi bona wani kuma na ji yayi nan sa ga da labe ga ga suna daidai labe a mala ya zace laya tina a ga a yaye wacce ci ya nana a ji mamule fi mutuwan gaide kwado su ko aligo to a mutu ba su sai da rage alabe ya ji aji kiwo lozi to lajina ya kan kuta na magunan babu esimiti generator a ce sanfesho daga yasin da har da simfoniya babu ekisi da manje ma wuce a kyakya da ya manje wani manje gboro kan ebo je shekula ela beya jibo soko ela piyo tabeya landan da na kini kawai yi wa labewa

arctic ah, states ke ke ke ke na laji be payi kedu fugu wani laji be ezo kedu fugu tare laji be emi kuda su ana shayi ga ba shi kina muso su mu ọdada wọ́n lè ụdị jí sọ̀kọ́ ń lọ sí ẹ́ wọ́n jí ụdị efan dondo eyan dondo masallaci na ji sallah kutu ya hamuna su kafa bufu guba guba guba guba guba inda wanda na dan da buwa shi ya yawa ke yi babu ne gina spika ke na male daga na ingana yi gana alaƙa da aga kashi aka bayaye eh a ya ke ganin ayi lada baabo ga ma da ko ga baabo ga da ko ga masalaci madina idan kuma da je kan idan masalaci makanta ya e lara kuma ji majajin wa kaka su koyi ɗin sallawo mana yi mini tuwa ba ma na esu da su kawo ya to alhajin din na loyin gboga da ba na walo na umunu otu da egbo goyi gwaso koda ya gwaso koda kiya oge in ta suru la aya nada فلما رأوا بأسنا فلم يكن ينفعهم إيمانهم لما رأوا بأسنا نعم سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون قالوا كافر جدا amana lillahi wanda babban gida ya yi wani nan a tukiya makan gani waka fara na lima kunna bi mushiriku na yana yi ma fi yau bai jile na to ya bai sana a ya sanyi na na baba ya gaga nan yau kaje ekui eku wai gaga su ko ga a'a da na yi ba da ne ya yi wa wazo ya ba sa sa zo da kawarci daji zo da shirkanci daji zo ya ce da gami ba bu ba ni gami ba ni da ya wo yana ji mai wule ne wai da da ya biya to ko ga waje ba lai ne kamu a da ya kan gani ki jau ma kanu yi ya sa ji una ija da ba je bobi na ya kyana emi a ce layo ebi sọkwaga imanu uchi na-adịbeghị alikiyami na imanu yake ana ga-adịghị na wazanyekwu yamfawu wapịa kashi wapịa ana abin imanu ci biya na ijebo imanu a aji aji ada adịbide imanu bụ igbo alikiyami alikiyami bụ ma ga-aji imanu na lati imanu yake ana na aga ana ga wadana ebe na ga e na lan yakun yanfa mu kwada didan dan dan bana ndị daga nena e ga tsuwo na ni shugana so na ga aga nga kawon na uye bana lamma ra'u ba'asana kamina benle wafo ebi na e ya sọ̀kọ́ gan sọ́nà kàná yẹ kó sọ̀kọ́ dáná wọ́n ti tó wọ́n ti tẹ́ ẹgbẹ́ ìgbọ̀gẹ́ ìyá dáná alẹ́tẹ́ kẹ́lẹ́ aláàtì ìbàdì làǹdán lọ́nà yà jẹ́ àzáàbá náà kámi náà bẹ́ túnbà àzáàbá àzáàbá ti túnbà náà ayé máa ń jí kawai mana yanayi gabe daga manyi ya ji da jin dokta آمنتم بما آمنا به فكو مبني نداني نبا وي نبني إسرائيل نجبان لكو نعلان داني مي داني نجيران داني دعبي نو عبا ألوف لأولادي ألوف لأكفالي بوزي سو بوزي سيكنا جوزونا

sokoga alkafirun zane jami'in wa agwamu na zane jabirai da agwayin da fiyar zane jali da masu dana wa kusura ko wa hasira wuna alka ba ga ọ̀rẹ́ rẹ̀ lọ́dọ̀ ọdúnkó àjáṣí àwọn láàwẹ́ àjáwọn wọ́n òdé wọ́n láti náà àjáṣí wáyé lọ́dọ̀ ọdúnkó àṣà òmọdé náà ẹlẹ́jì náà àjáṣí tí ó àjáṣí náà nalakan dondo láti fẹ́ tí yóò sọ̀kọ́ yìí sáyẹ̀ sí zuko zuko lili mareje zuko ujibo wagba uji na majere wagba washo ne ba ile jima ye kube pata dana ujia kama na demo zayin da demo zayin demo inde demo ye gbere wa demo imu kwa ikebani na ba ye kulo nko suko ma ba na nagila meya kunyere

efiri wusi wo igi ayo wusi wo igi kẹsẹ náà jíjẹ lábẹ mímí náà yẹ wọn títà tí wọn. sọkó abayé jí mọ ya àlá ṣàlùfọ́mọ́ ẹ̀sìn náà yìí lẹ́yìn ẹ̀rọ nílé ṣàlùfọ́mọ́ lẹ́sàtúkọ̀ wọn nílé. gágbà yí mẹ́rẹ̀ omugala ìyá àgbà dáná ẹ̀fọ́nà ìzàgá àgbà wọ́n àgbàgbà náà náà wọ́n àyè kún bí ẹnu wáyà nìkẹ́ yàláwì déédéé náà lọ́gbàdà gúrú ọ̀yà dágún yìí ìdánù láti kàrá ìbọn oúnjẹ àná sọ̀kọ́ ìgbà ìláwọ̀ ìtẹ̀ ìṣíṣí tún yìí láàtọ̀ ẹ̀bọ́ ìgẹ̀gẹ̀ sọ̀kọ́ oúnjẹ alhamdulillah ya suratu gafir guminan azun buwe fa insha Allah man mini manjo insha Allah su a gata katuna sọkún fanwúlu ẹsùn fanwúlu sọkún fanwúlu sọkún àwọn mọ́ fẹ́ ọgá ìgbà náà gàgbọ̀gánà so kwa umbaye ukaenda nanga mgongana so kwa muungane bake ndo akauna mali jenu ya mikendu ungaya una ukunga luga na ntanda mesha abona pawana taba kona so kwa na, una so kwa jimi wala figwa baje so kwa jimbaje wala figwa imijo so kwa jilije wala figwa jima yoje so kwa maji jima yoje figwa unga jima yoje wala figwa jima السلام عليكم ورحمة الله وبركاته